صدقه وإنه في الآخرة لمن الصالحين ثم Àtọ̀pẹ́ fún ọlọ́run ọba Subhanahu wa ta'ala, ilé ìdí ó tó fi àánú ẹ̀. tó fi dá wa padà sí ìṣòkò wa eléèlè eléyìí ti ṣe ọjọ́ kẹjọ nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́rin lé ní ogójì hijira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala a tún máa tẹ̀síwájú nínú tafsiri surati Nahl áyà tí a ti gbé òun náà ni áyà ọgọ́fà ọgọ́rùn kan àti ogún lápẹ̀ ní ogún mẹ́fà níbi tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ti mú irú anábì Ibrahim wa khalilullahi alayhi salatu wa salam ọlọ́run yẹn rú rẹ̀ òjíṣẹ́ rẹ̀ ayọ̀ rẹ̀ Ibrahim tó jẹ́ imam al ẹni tó jẹ́ aṣáájú àwọn ẹni tí wọ́n tó dọ́gba lórí ẹ̀sìn ọlọ́run bàbá wọn Ibrahim mọ́ wípé kì í ṣẹlẹ́bọ kò sínú àwọn Yahudi kò sínú àwọn Nasara ọlọ́run wọn ọlọ́run dájú Ibrahim káàna ummatan ọmọ ìjọ làwọn fẹ́ pè ṣùgbọ́n kì ṣe ìjọ ní túnmọ̀ ní bíbáyì ọmọ o lè túnmọ̀ àbí hálà kan àbí lánàá ọmọ ó lè túnmọ̀ ìjọ ó mọ̀ níbi báyìí ń túnmọ̀ al'imáàmù alẹ́dí yóò kúta dáadé ìmáàmù asáájú tá a máa ń sáwò kọ́ sí rẹ̀ ọlọ́mìnirajò ìbọ̀rọ̀yìnmú káàrà ó mọ̀ Ibrahim ti a ó tún jẹ́ olù aláfọkàsí. aláfọkàsí ní àlùkòṣó òun lè sí ọgbọ́dọ̀ máa wà fún yàn nígbà tí yẹn bá ń ṣe ìjọsìn fún èèyàn kírun ni. ọlọ́run sọ kí lẹ́sìn àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ní kọ́dé àfúláhà mìlúnà àlẹ́bínà fi sọ́lá àti ìjìyàn kọ́ ṣe ọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ọlọ́run ní àwọn onígbàgbọ́ òdodo pàpá wọ́n ti jèrè àwọn tó já sí pé nù òrùn àwọn máa ní kòṣòwò ìfọkànsì èyí tá níbi sùlá àṣálá ń sọ wípé àkọ́kọ́ ohun tí wọ́n gbé kó lára àlẹ́ ó máa ká máa kírun ká sì máa fẹ̀mí sí lọ́run lórí irun tí ò ní lásìkò ń kírun bó o ti rántí àtúnlọ rántí òsì rántí ọ̀rọ̀ tó àtàlẹ́sán sọ kí gangan yẹn má tààyàn lórí irun tí yẹn ti sáré jáde kó lórí irun ẹwà ara nabi Ibrahim kọ́ni tán òun ni alkhashẹ́ alẹ́ tí ó ní àfọkànsìn kò ṣóòrùn bẹ fún alìmọ̀tẹ́ olùtẹ̀lẹ́tọ́ ọlọ́run ni hanifa anábì Ibrahim wá jẹ́ hanifa ń ọun náà ni olùfì tó mọ́mọ́ fi kó nínú ẹbọ lọ síbi tawhid títẹ̀ tọ́tẹ̀ ọtẹ̀ kó níbi ẹbọ ọwá fi lọ síbi tawhid hanifa nítorí ọlọ́run bá fi wá ròyìn èyí pé wọ́n lámúyẹ́kún من المشركين النبي إبراهيم عليه الصلاة والسلام قسنا وسبا ẹ̀rí tí ó ti di ìròyìn bí mẹ́rin kùn lọ́láwọn bá fi ròyìn ànábì Ibrahim níbàí ó pè ní ọmọ àwòkọ́sì ni tá a máa ń sáwòkọ́sì dáadáa lára rẹ̀ ó pè ní kọ́ọ̀lì kan lèláàyè olùtẹ̀lé tọ́lọ́wọ́ bá ní hanifa ọdún jẹ́ni tó dúró dọ́gba lórí ẹ̀sìn ọlọ́run ọlọ́run tó kọ́ ọmọ pé kò sínú àwọn ẹlẹ́bọ Ọlọ́run lè rí ànẹ́bì Ibrahim Alẹ́sọ́lájú ọ̀sẹ̀lá. Ó jẹ́ olùsọpẹ́ fáwọn ọ̀dẹ̀ra tọ́lọ́run ṣe fún. Ìyẹn ni wípé gbogbo ọ̀dẹ̀ra tọ́lọ́run ṣe yẹn máa ń sọpẹ́ lórí ẹ̀. Wọ́n lọ́lọ́run ṣe ròyìn ẹ̀ nínú wàfà. ọlọ́run lè ká nẹ́bí ráhùn yẹn létí nípa Ibrahim alẹ́bí wàfà. wàfà ìyẹn ní pé gbogbo àti ọlọ́run tọ́lọ́run pa ó ṣe. ẹ̀rí tí máa ń dúpẹ́ ìdẹ̀ra àtẹ̀dá rẹ̀. ẹ̀jẹ̀ tàbáàrù ọlọ́run wá sàálẹ́sà. wọ́n ọlọ́run dá sàlẹ́sà bọ́lọ̀un ti sàlàyé nù ayá mi yíkọ̀ ọ̀làkọ̀dẹ̀ átáyíná ìdára yí márùn ṣídà hóòmí kọ̀wọ̀n ọlọ́run ní ọkọ̀ làkọ́dẹ̀ átáyíná ìdára yí márùn ṣídà hóòmí kọ̀wọ̀n ọkùn náà bí i

ó sì fọ́nà ojú ọ̀nà tó gbaa. dọ́gba ọlọ́run fọ́nà yẹn mọ́ ànábì Ibrahim alayhi salatu wassalam òun náà ni ojú ọ̀nà ọba na ta ọba wa ta'ala wa ń sọ fún wa yí pé sọ ní àyè ní ìfẹ́ wà á yá Aláàrẹ́bí Ibrahim Alẹ́sọ́látù ọ̀sẹ̀lẹ́, a fún ní dáadáa láyé ìyẹn ni pé a kójọ fún orí ayé nínú gbogbo ohun tí onígbàgbọ́dọ̀ tó máa ní bùkátà sí láyé, sísẹ̀mí rẹ̀ ó fi pé nísẹ̀mí tó dùn. Ọlọ́run la bẹ́ẹ̀ fánẹ́bí Ibrahim وإنه في الآخرة لمن الصالحين حتفى النبي إبراهيم عليه الصلاة والسلام طبعات نجا عند القيامة يا وانا الناوى نا نعم يا يوم سنوى أفا مجاهد رحمه الله إمام المفسرين wọ́n ni wà àtẹ́yìn náà fún fi dúnìá hasana afúnni dáadáa láyé onítùmọ̀ rẹ̀ náà ní lìsánà tó dé pé àwọn òdodo ìbẹ̀fà nàbì Ibrahim láyé wọ́n ní tùmọ̀ rẹ̀ níyà àti pé tó bá ti gbọ́gbé dàlọ́kìyà máa ń ná àwọn ẹni rẹ̀ ní ọwà ọlọ́run ní ìsọ̀mọ̀ àwọ̀háyíná ilayka àdìtẹ́bẹ̀ millata Ibrahim hanifa وما كان من المشركين ثم أوحينا وما كان من المشركين كيف المشركين كيف قاف ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفاً lẹ́yìn ìgbà yẹn àwa rẹ̀ ni tẹ́rẹ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam fi mí sí àwọ̀ ọlọ́run wá dé bá ọ àní tẹ́lẹ̀ millata Ibrahim hanifa pípa tẹ̀lé ìlànà ẹ̀sìn Ibrahim tẹ́lẹ̀ tí ó dọ́gba ìyẹn ni pé nínú pípé rẹ̀ àti títóbi rẹ̀ àti bí ìmọ̀lọ́run lọ́kà ànẹ́bì Ibrahim ti lálàáfíà tó àti bójú ọ̀nà rẹ̀ ti da tó ńláwọ́ ọlọ́run ti rán ní sílẹ̀ ànábì tọ́jú òkè àwọn ọ̀rẹ́sẹ̀ ọlọ́run tó sì jẹ́ aṣáájú àwọn ànábì wípé àlétẹ́rẹ́ ní látà Ibrahim hanifa kọ́ tẹ̀lé ìlànà ìsànẹ́rì Ibrahim lẹ́ni tí ó dúró dọ́gba lórí ẹ̀sìn náà nítorí pé ànábì Ibrahim yẹn kò sínú ẹlẹ́bọ wọ́n ní ẹni ẹwà náà ọlọ́run tọ́lọ́gbà pé kúrò iná ní hadani rabbi ila siratin mustaqim dínà kíyàmá ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن Ọlọ́run nílẹ̀ Ànábì sọ pé iná ní àdá ní rọ́bí, sọ pé dádájú àṣẹ̀dá mi òun lọ́fọ̀nà mọ̀ mí, ìlàṣọ́rọ̀ lọ sójú ọ̀nà tó dúró dọ́gba lójú ọ̀nà tó dúró dọ́gba náà ẹ̀bí rẹ̀ kíyàmá ẹ̀sùn tó dúró dédé mílẹ́ta Ibrahim hanifa tó jẹ́ lànà sí anábì Ibrahim tó dúró dọ́gba torí bí anábì Ibrahim nìyí kò sínú àwọn ẹlẹ́bọ̀ lẹ́yìn ìgbà yẹn lọ́lọ́run sùhánà ọ̀tàláwà fẹ́ sàtàkọ àwọn yahudi pé jáàlù ẹ̀sàbtì alẹ́lẹ́ yahudi bọ́lọ́run ti gbé ọjọ́ sátọ̀dé tó gbé sọ́rọ̀ àwọn yahudi وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون Òfin èméjì ń bẹ́ kí ọlọ́run bá subhanahu wa ta'ala ó sì ọjọ́ kọ̀ọ̀kan lófin fẹ́sìn kọ̀ọ̀kan nínú ọ̀sán. tó ṣe pé ọjọ́ kan ní ọ̀sẹ̀ yẹn àwọn èèyàn máa péjọ nínú ẹ̀ láti fi sin lọ́hùn ọlọ́run wá sí ló fi fálẹ̀ ọmọ yìí ọjọ́ júmọ́ lórí jágbá wa mùsùlùmí ọdún mẹ́tàlá ní alọ́dún jáká alọ́dún léyá lẹ́yìn náà òun lọ́dún tí ń pààrà lọ́sẹ̀ ọ̀sẹ̀ náà ní ọmọ ìjúmọ́ gbogbo nǹkan yòówù táwọn èèyàn bá tún pè lọ́dún ìranu ní bídíà ní ẹ̀sìn ní ìkùnà ní èrò ọlọ́run ọba subhanahu wa wá sí ọjọ́ júmọ̀ lókè fálẹ̀ ó mọ̀ yìí wọ́n kójọ ń bẹ́ fúnjọ sòun ni wọ́n júmọ̀ nítorí pọ́jọ́ yìí òun lọ́jọ́ ọjọ́ èyí tọ́já sí fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala parí ẹ̀dá nínú ẹ̀ gbogbo ẹ̀dá sì kójọ sínú ọjọ́ yẹn ajá sí pé dẹ́rọ ọlọ́run ọba pé lórí àwọn ẹ̀dá rẹ̀ níbẹ̀ wọ́n wọ́n máa ó ṣe lófin fáwọn ọmọ lórí àwọn ànàbì Musa salatu wa salam irú ọjọ́ fàtàrù sábùtà àwọn ni wọ́n láwọn gbajúmọ̀ wọ́n wá lọ sájọ́ sátọ̀dà ọ̀sà alẹ́sà nítorí pọ́jọ́ sátọ̀dà yẹn òun lọ́jọ́ tí ọlọ́wọ̀n dá nǹkan kan níbẹ̀ alẹ́dí kàmọ́lá kálùkọ̀ ha yọmọ̀lì kìyàmà الله تعالى به في شريعة التوراة ọlọ́run wá ṣe ní dandan fún ọ nínú májẹ̀mú láéláé pé sátọ̀dé èèyàn ni kí wọ́n gbá mú ó sì sàsọ́lẹ̀ rẹ̀ pé kí wọ́n gbá mú kí wọ́n sì sọ pẹ̀lú mọ́láwọ́ bá sùhánà ọ̀tá látún pa wọ́n láṣẹ pé kí wọ́n tẹ̀lé nẹ́bà Muhammad sallallahu alaihi nígbà tó ń bá gbé dìde ó fẹ́ pé kí wọ́n má lo sátọ̀dé èèyàn náà wọ́n sì gbọ́ àwọn àlùkáwà ní wọn kí wọ́n mú ṣẹ lórí bẹ́ẹ̀ ọlọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala wá sọ níbi báyìí pé innama ju'ila sábùtù ala alladhina ikhtalafu fihi ọlọ́run ní ọjọ́ sátọ̀dé asílọ́rẹ̀ ẹ̀yẹn fáwọn ẹni tí wọ́n ń ṣe yapa ẹnu níbẹ̀ yẹn àwọn Yẹhudi àwọn àfáà sọ pé ìtàbà ọ̀hún wọ́n tẹ̀lé sátọ̀dé yẹn ni wọ́n bá mú pọ̀tàrà kó lè jù wọ́n fi iná fún wọn wáyà wọn ògbò ọjọ́ sátọ̀dé yìí ni wọ́n gbá mú táwọn náà ń kójọ tí wọ́n láwọn fún ṣe jọ tọ́lá wọn bá ti wá gbà àléhi sàlám. wọ́n náà sọ pé àléhi sàlám jésù òun ló padà ọjọ́ wọ́n ní wọ́n ti wá sọ pé wọn ò pa òfin ẹ májẹ̀mú láéláé wọn ò pa á tì àyàfi nǹkan tí wọ́n fi apá nẹ́bí àyínsá àdìsọ salatu wassalam òfin tí ń bẹ nínú májẹ̀mú láéláé kọ̀ pa á tì àyàfi tó ti pé wọ́n ti parẹ́ nínú apá kan àwọn ọ̀dájọ́ àti apá nẹ́bí àyínsá náà nì òun náà yẹ fún gbóńsà ń sọ ọjọ́ sátọ̀dé yẹn àti àròkè àtọ́lọ́ fi padà gbé sókè ẹ̀ wá láwọn kiri yóò lẹ́yìn ànẹ́bì àyíṣà àrí sọ́ládọ̀ sọ́lám lásìkò kìsọ̀ntín àwọn ni wọ́n padà ṣe ń di ọjọ́ sátọ̀dé táwọn jù àtàwọn kiri lásìkò ànẹ́bì àyíṣà tí wọ́n máa fi ń ṣe ìjọsìn táwọn ní oṣù tó ń àwọn ni wọ́n ṣe ń jẹ sọ́jọ́ sẹ́ndé mọ̀kàláfàtà lè yẹ̀húdì láti lè fi apá táwọn jù wọ́n ta háwà lóyè lọ láti ṣàrkọ́n afáta ti ń bẹ ní Jerusalem ni wọ́n máa ń kọjú dá tẹ́lẹ̀ àwọn náà padà change ẹ̀ tí wọ́n ń kọjú dá bóyá oòrùn wallahu a'lam alimohim ọjọ́ Jímọ̀ yìí náà lọ́lọ́run ṣe lófin fáwọn tọ̀hún ṣùgbọ́n wọ́n ń ṣe ìyàtọ̀ ẹnu ọlọ́run padà wá gbé sátọ̀dé ilé wọn lórí òun lọ́lọ́run wá ń sọ nígbà yìí pé innama ju'ila sábùtù ala alladhina ikhtalafu fihi Ọlọ́run ní ọjọ́ sátọ̀dé yẹn láti ní dẹ́dẹ́ ọ̀rẹ́ yẹn fáwọn tí wọ́n ń fi yàfẹ́ ẹnu lórí ẹ̀yìn àwọn Yẹ̀húdí àtàwọn ọkùnrin yóò. Àti pé dájọ́ àṣẹ̀dá rẹ̀ yóò ṣèdájọ́ láàrin wọn níjọ́ gbẹ̀dàlù kìíyà náà nípa ohun tí wọ́n sì ya fẹ́ nínú ẹ̀yẹ orin lẹ́nu sọ yìí haid nínú hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu abúrẹ́rẹ́ alóhun gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sọ láti sọ sọ wípé nahnu al-akhiruna as-sabiquna yawm al-qiyamah àwọn báyìí dáná hàn ó tó lè kìtàbà mí kọ́bìlì náà ọkàn ìjáde káwọn bàkàtà bíà àwọn kan rí àtàwọn jù wọ́n fún wọn tírà ṣáájú àwọn mùsùlùmí ثم هذا يومهم الذي فرض الله عليهم lẹ́yìn náà ọjọ́ júmọ́ yìí òun lọ́jọ́ tí ọlọ́run ti lọ́rọ̀ yẹ̀ fún ọ̀fàṣítálà fún fíìhì fàdánà lọ́hù láhù ọlọ́run wá fi ọ̀nà máa wá mùsùlùmí táwà mọ ọjọ́ jímọ̀ pé ọjọ́ tá a kọjọ síjọ́ fọ̀nẹ́sù lànà fi sábà àwọn èèyàn tẹ̀lé wa lẹ́yìn ni àlìyẹ̀húdù gádàt bá kọjọ ńjọ àwọn kiri àwọn àwọn jù bá ti wí àwọn kòjọ ọjọ́ sátọ̀dẹ̀ ọ̀nà sọ́rọ̀ àwọn kọrí àwọn kòjọ níjọ sẹ́ndẹ̀ lọ́bẹ̀ pàá aláṣáájú eré jẹ́ láfún imam bukhari alayhi rahmatullah abi radiyallahu ta'ala anhu wọ́n ní àti Hudhayfa àwọn méjèèjì wọ́n mọ́rọ̀ ìwá wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ pé adallallahu anil jum'ati man kana fọ̀kánà lè yẹ̀húdì ọmọ sáà ọwọ́ ajá fífi ọjọ́ sátọ̀dẹ̀ jẹ́ tàwọn jù fọ̀kánà lè nà sọ́rọ̀ ahad ọjọ́ sẹ́ndé jẹ́ àwọn tàwọn kọrí yó wọn jọ ń bẹ̀ fọ̀jẹ́ allahu ọlọ́run wá ní kí jímọ̀ ṣáájú sátọ̀dé tẹ̀lé sànńdé tẹ̀lé ọlọ́run ní bọ́rọ̀ sí máa rí nìyẹn ṣé wọn pé sátọ̀dé tẹ̀lé júmọ́ sànńdé tẹ̀lé júmọ́ ó ní bí wọ́n ṣe tẹ̀lé wá ń jọ gbẹ̀dà kìyàmọ̀ náà nìyẹn. torí bẹ́ẹ̀ náà

ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه إن بعض الله في ملتي هذا الإسلام الله لا نبع له فهو في الآخرة من الخاسرين طبعا يجوا عند القيامة يوم من توقع دانه islam kí ẹ máa ń wà lórí ẹ̀tún tún á lọ já rọ̀ rẹ̀ àfi tí ẹ bá wà lórí ẹ̀sìn ní kò gbogbo ẹ̀sìn míì tó bá tún kọ̀rẹ́tì kan lẹ́yìn mùsùlùmí ní yọ́ tẹ̀lé islam ní ẹ̀rí bí jímọ̀ sí ṣáájú sátọ̀dẹ̀ àti sunday bá sì máa wà wájú lè àwọn anẹ́wọ̀n ti kọ́kọ́ sí ìdájọ́ wa ó yẹ bá rẹ̀ lákọ̀ọ́kọ́ wà lùjẹ́ náà ni ẹ̀lọ́lọ́ láti parí ìdájọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ والموعظة الحسنة ìpániláṣẹ ṣíṣe dáwà pẹ̀lú ọgbọ́n àti wá àsìkò dá ọlọ́run ọba subhanahu wa ta'ala ń pa òjíṣẹ́ rẹ̀ láṣẹ Muhammad sallallahu alaihi wasallam wípé kó pe àwọn èèyàn lọ síbi ti Allah pẹ̀lọ́gbọ́n ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وليزنهم بالتي هي أحسن إن ربك أعلم بمن ضل عن سبيله فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبروا وما صبرت إلا بالله nípa nàbí láṣẹ sallallahu alaihi wasallam pípé tí ọba fi dá wà kó pèpè lọ́sí bí ṣíṣe tọ́lọ́run ṣe ṣe lọ́run bil hikmati pẹ̀lọ́gbọ́n kí ni wọ́n pẹ̀lọ́gbọ́n òun náà ni wájú ọ̀ṣẹ́ yìí ní màhálì kéèyàn gbé nǹkan síbi tọ́lẹ̀tọ̀ bí tọ́ bá yẹ ká lè ká lè ọgbọ́n ni bí tọ́ bá yẹ ká rọ̀ ká rọ̀ ọgbọ́n ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn táwa ń pè lọ́gbọ́n òun ni ká dà máa rọ̀ gbogbo ìgbà méjèèjì ti lọ́gbọ́n àti ká lè ká rọ̀ kò sí kankan dá nẹ́bí sọlá àṣálà òfin lélẹ̀ anẹ́bí sọlá àṣálà ọmọ rọ̀ fárákùnrin tọ́tọ̀ sínú mọ́sálásí jòlí ọgbọ́n ni tọ́lọ́bọ̀ òkú lẹ́ni ọwọ́ òká kí ni wá ní ìyàtọ̀ ahérítà ń gbé lókò àti mọ́sálásí ó sẹ̀dé látòkò ìtọ́bá mú ó sọ̀rọ̀ tó ara ó sì tọ̀ sínú mọ́sálásí àwọn sàbí bẹ̀rẹ̀ sí ṣe gbó káì tẹ́ ìjọlọ́run ẹ̀fílẹ̀ ẹjọ́ parí ìtọ̀ dáadáa wọ́n wá parí ìtọ̀ rẹ̀ tán ọwá ní kan lọ́dún mi dára wà kan ọgbọ́n ni wọ́n dá nẹ́bí lò yìí tábà tó fẹ́ dé látòkò tá a bẹ̀rẹ̀ sí kí mọ pé ọtọ bí ó lè sórí ẹ̀kọ́ lọ́wọ́ sí Islam ọgbọ́n ni òun ló jáde pé ìlànà ọgbọ́n dá nẹ́bí ló àdá ihun tó fẹ́ lọ́lọ́ fún yìí ìkẹ́ ọlọ́run lóòrò kọjá rẹ̀ torí báwọn ẹ̀yàn sọ̀hábà ti ṣe ó wọ̀ láàpọ̀ ihun tá nẹ́bí ṣe jù mọ́ pọ̀ sallallahu alaihi wasallam ọgbọ́n ó lè gba kọ́rọ̀ nígbà mí ó lè le afáwọn arákùnrin ìjábẹ̀rẹ̀ ọjọ́ lọ́ọ̀tẹ̀lá wọ́n máa kírun fáwọn èèyàn ọ̀yọ́rùn ìṣáà ìfàkùn tó ti fáwọn èèyàn ń kó lẹ́yìn àfa ó ti kírun pẹ̀lú ànábì tó kéjà mẹ́ pẹ̀lú rẹ̀ òun náà ṣe wá lọ sí ìmáàmù fún wọn nílé yẹn jẹ́ nẹ́fìlà tí wọ́n jọ náà nínú àwọn tó wá kírun fún àwọn àgbàlagbà mẹ́mẹ́ tẹ̀sí mọ́kọ́ àánú súnà yìí pé tẹ́yẹ bá fẹ́ kírun fún yẹn kó fú yẹ rẹ̀ tọ́lá àgbàlagbà ń bẹ́ẹ̀ náà tó kírun fún ọmọ kékeré mẹ́mẹ́ wọ́n zẹ́lẹ̀ hajj àtọ́rí bùkátà ṣùgbọ́n tó bá fẹ́ kírun fúnra rẹ̀ fọ́lẹ́ tó wẹ́lẹ́ máa ń ṣá kọ́fà àbúrò bá ti fẹ́ tọ́ bá wó lulẹ̀ yóò dìde fúnra rẹ̀ afọ́ àmàdùn fún ìjábàlá wọ́n fa ìrún sáré ìgù ẹni tó dìde kú lẹ́yìn àfá àti òkèrún lẹ́yìn rẹ̀ mọ́ wọ́n lọ́lọ́ fẹjọ́ sáà nẹ́bí sọ̀lá àṣìlá ìwò yìí dìde wọ́n lọ́lọ́ gbé bí sọ́tù lè sáà bí mọ́ ìdà sí ìrìn ìṣá ìfá ẹ̀yìn náà òbí sọ́lá yẹn dìde kẹrì òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣìlá ọ̀rọ̀ rẹ̀ le wá àti ẹ̀lẹ̀ ẹ̀rì wá àti ẹ̀lẹ̀ kókó gan ọwá lẹ́sọ̀ fún bá tẹ̀fẹ́ kí mo fáwọn òṣèlú máa kí wọ́n ṣam ṣam ti ọ̀dọ̀ á kọmà kí alẹ́ àtàkà àdéhùn kan ṣe àgókè fáwọn ìlú wá ní súrà gbẹ̀nẹ̀ lọ́lọ́ ọgbọ́n òun ọlọ́run ọba sọ̀hánà ọ̀tá aláwa ń pa nẹ́bí láṣẹ nígbà tó ti fi ń sọ bẹ́ẹ̀ fún ń sọ bẹ́ẹ̀ fáwa náà eléyìí làwọn afá kódà ráyà yìí àwọn afá kàdé kó dídí tíra lórí ẹ̀ tí wọ́n bá pẹ́ ní òṣìlóbò dáwà ìlànà ẹgbó láti ṣe dáwà á ṣe dáwà bilhikma pẹ̀lú ọgbọ́n ẹ̀rí kọ́rọ̀ mi tọ́yẹ kọ́rọ̀ kó lè mi tọ́yẹ kó lè ọlọ́run sọ bẹ́ẹ̀ fá nẹ́bí ó sì ti sọ bẹ́ẹ̀ fáwa náà Ọlọ́run ní àdìsẹ́ pẹ̀pẹ̀ lọ sí ibi ojú ọ̀nà àṣẹ̀dá rẹ̀ pẹ̀lọ́gbọ́n pẹ̀lọ́gbọ́n Ibn Jarir At-Tabari alayhi rahmatullah wọ́n lè rí ọgbọ́n tí wọ́n ní àpẹ̀pẹ̀ lọ bẹ̀yẹn òun náà ni wọ́n tọ́lọ́run sọ kalẹ̀ fáńdẹ́bí sọ̀lá kùránì àti súnà olórí ọgbọ́n nìyà ọfẹ́ sí wà sí wà tàbẹ́ sí lónìí àní kàdísà àti kùránì lọ kí lè wá fẹ́ fi sí wà sí ẹ ní kàdísà àti kùránì lọ kí lè fẹ́ fi sí wà sí ẹni tàbá fẹ́ bẹ̀rẹ̀ fútbà hajj tàbá fi fẹ́ inna alhamdulillahi náà a sọ ìgbéwà inna afdaqal kalami kalamullah وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة فأصدق الحديث قولوا قول تجدون الكلام أولا فاتك لا ما في صورة كمان أولا وانشوك ما بيا أولي سوينكا آه! أولو هو جالا أولي سوينكا أولو دوا ẹni tí ọba ti mọ́ lọ́wọ́ àgbà olódo ni tí ò kíú àkóso olódo tó bá bẹ́ẹ̀ nẹni tí ò kíú àni ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n gbó pòfẹ́sọ̀ tí ọmọ fọ́lọ́run láti rátọ́lẹ́kọ̀ọ́ sí jọ sí àgbàjá ìlò bọ̀rákà aláìmọ̀kan lórí kò túbọ̀ fún wọn ọ̀gbọ̀n tó tán bá pé pòfẹ́sọ̀ yóò tún sapá agbádá kò túnmọ̀ fún olódo gbáàlù

kódà téèyàn káyà kò tu kọ́ bá wí kẹ̀kẹ́ lé ó tó kọ́ kàdíìsì kó tu kọ́ bá wí kẹ̀kẹ́ lé ó tó ọkàn ìjà fífọ́ dáa kó fi orí kù kẹta kó kó lè sáà fẹ́lá àgbọ́yà àwọn ẹni ìsáájú rere kọ́ má wàá ṣe kùránì àtàdíìsì tú tọ́lá àwọn sáájú yẹn bá wọ́n má bá nẹ́bí lè sàmánù ìwọ̀n tó bá fẹ́ rújú nínú ohun tàbí bá sọ wọ́n sì béèrè lórí ẹ̀ ẹ̀sìn wọn lẹ́sìn ọlọ́run ti jẹ́ ọdún tí wọ́n tí bí ní ọlọ́run ní kẹ́yìn rẹ̀ ọlọ́run bá sọ ní èdè الذين أنعمت عليهم كنتم نعوذ الله

wọlá gbọ̀n dé yàtọ̀ sí ojú ọ̀nà àwọn ẹni tó bínú àwọn ọlọ́run bínú káwọn yẹ̀wò àwọn yẹ̀wò bínú àwọn nímọ̀ wọn lò wọlá gbọ̀n ní àtàwọn tó ti sinà àwọn tó sinà làwọn ọ̀nà sọ̀rọ̀ àwọn onímọ̀ wọn kẹlẹ̀ àwọn sí lọ́run ọlọ́run wá ti sọ àwọn sàádé kò níbi ká má nímọ̀ ká sí lọ́run ọlọ́run ti sọ àwọn sàádé kúrò níbi ká nímọ̀ ká má lò ló fi orígun yẹn agbọ́dọ̀ fi kẹta kú káàbà ti wáàsí ẹjá máa gbìyànjú kásọ̀kú kọ́ọ̀lọ̀ lọ́hùn kọ́ọ̀lọ̀ rọ́sọ̀lọ̀ sọ̀hàbù àwọn sàbí fi máa ṣe kùrá ní àdàdé tìtù ọlọ́run sọ fún àdébì sùlá sọ́lá ń pèpè lọ sọ́dọ̀ àṣẹ̀dá rẹ̀ ojú ọ̀nà àṣẹ̀dá rẹ̀ pẹ̀lú ọgbọ́n ọgbọ́n yẹn náà lè afẹ́ sọ̀rọ̀ sọ́búrú ọ̀yá làárọ̀ ọ̀rọ̀ nípa sọ́bọ̀ gbìyànjú kọ máyà ìsàáyìnà ìsọ́bọ̀rẹ̀ ọ̀sọ̀lá wa iná halakẹ̀bí rọ̀tún ilẹ̀ alẹ́kọ̀ọ́ṣàí òwú ìtẹ́láìsì ọkẹ̀ tó wà díkì sọ́bùrù ọ̀sọ̀bùrù ti yá kódà kọ má ju kékeré yẹn lọ́kọ̀ máa sàlàyé rẹ̀ kọ̀wé fáwọn sálàfù rẹ̀ ó ti tó kódà kọ má lò sẹ́gbẹ̀ta àbí sẹ́gbẹ̀ta yóò fi àtàwọn ìdá àfa káyà àti ọkàn kábíyèsí kan kódà wọn láti kábíyèsí náà máa gùn ọgbọ́n lè yẹn bí ń pèpè yẹn ọgbọ́n tó ti mú ọgbọ́n wá nìyẹn. والموعظة الحسنة àti wá àtúntọ̀ dáa ihun tí bẹ́nà alfààní àti súnnà nínú àwọn nǹkan tí ó sọ fí ẹka ẹ̀ ẹ má ṣe pálapàla báyìí táwọn èèyàn fi lè sọ́ra fáburú yẹn kí a fi má jẹ wọn wá àtìkọ́ dáadé lórí pé tábà wọn lálùkọ́ á nìbá yà á bá àtẹ̀rẹ̀ ìlú rẹ̀ ó ti ẹ̀sìn pọ̀ jù lálùkọ́ á lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ́ba adẹ́dà bá tún ṣe lórí ìkòrò mẹ́ẹ̀sìn kí ní ẹ̀sẹ̀ bá wà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà yóò sọ pé ẹlẹ́ẹ̀sìn Wa àfihàn ọgbọ̀nà ìyá pé lójoojúmọ́ onídòní ọ̀rọ̀ lẹ́yìn náà láti fẹ́ sọ tọba bí mẹ́nu bà náà lónìí dọ̀la ọmẹnu bọ̀rọ̀ àlùjẹ́nu ọmẹnu àwọn lè sọ́ra fún tí ó ọmọ náà tí wọ́n sùn wọlé ọlọ́run náà wọ̀ tààrà nígbà tí ń sọ ló ti ń bá wọn ìfèrí sọ̀rọ̀ tí ń challenge wọn ní bàbọ̀rọ̀ ọba rẹ̀ lọ́nà nǹkan tó fi rọ́ ibi nínú nàìjíríà alẹ́ àdúgbìnà tẹ bá wà nínú ìmẹ́jì ìpamọ́dá sọ̀kalẹ̀ fẹ́ wù wá ti sàlùkọ́ránì fáàtò òdì sórọ̀ tí mi nífẹ̀ẹ́ ẹ mú sórà tọ́jọ́ rò kúránì wa wọ́n ti hàn ṣùwádà àfùmíńdó nílá ẹ sì wá pé àwọn ẹni tí wọ́n fẹ̀rí pẹ̀lú yíyàtọ̀ sí àlá àti wọn fún yín in kuntum sadiqina tẹ́ bá jùlọ ọlọ́wọ́ ni ọ̀yìn lam taf'alu tẹ́ bá rí sí wa lam taf'alu ẹ̀rì sí láíláí ọ̀tẹ̀kún náà ẹbẹ̀rúnà allati waquduha an-nasu wal-hijara tó fi páwọn kèfèrí wọ́n fi kó náà ní àtòkú dátáwọn yẹn ẹ̀rì kó ti dẹ́rù nẹ́bà ọ́sùsà àwọn tí ó wọlé àwọn ni ó lè sọ́ra nígbàtọ́lọ́wọ́ tó fi lè ráì ọlọ́ni ọ̀bá ṣeré lẹ́dí ilẹ̀ àmọ̀nù wà nínú sọ lè ha jù aláwọn onígbàgbọ́ òdodo fún wọn ní ìrò òdùnnú àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n ń fẹ́ dáadáa wípé yóò jẹ tí wọn tó dọ̀ ọmọ àkàn lábẹ́rẹ̀ mìíràn sámọ́rọ̀ tí wọn rí sí kọ́ ń kọ́ ọ́ lórí gbogbo ìgbà yóò tá bá ti pèsè fún ọ́nà àrísìkì tí ń jẹ́jẹ̀ mú fún ọkọ́ ọlú wọ́n máa sọ báyìí pé ẹ àdàlẹ̀bí rúgbó fún náà mi ń kọbọlù eléyìí ni wọ́n ti ṣe fún wa tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n múrú rẹ̀ wá ní wọ́n rí pé ọ̀sán náà ni ṣéèpù ọ̀sẹ̀ ló gbé wá ṣùgbọ́n tí wọ́n bá láwọn ọ̀gá irú èyí tí wọ́n fún wa dẹ́gẹ̀rẹ̀ rẹ̀ wà ó tún bí i mọ́ta ṣáàdì ha wọ́n kẹwà fún ọ lẹ́tọ̀ yẹn ọjọ́ra wọn lásán ni ọlọ́run ní àwọn ìyàwó tá a ti fọmọ́ wọn ní sàlejò wọn ní yàgbẹ́ wọn ní tọ́ wọn ní fúnfún àwọn ìyàwó tá a ti fọmọ́ yóò jẹ́ táwọn ẹni yẹn ẹ̀rí wọ́n sì máa gbé bẹ̀ lọ ẹ̀rí pé ti gbọ́ ilé yẹn ní ẹ̀fọ́ náà ìgbà irú wá àtúntọ́ da bẹ́ẹ̀ lágbọ́dọ̀ máa ṣe fáwọn èèyàn ọlọ́run ní pèpè lọ sójú ọ̀nà àtẹ̀dá rẹ̀ bèbè hekima pẹ̀lọ́gbọ́n. àti wá àtúntọ́ da wá àtúntọ́ da náà ni kẹ dẹ́rù bá àwọn èèyàn kúrò níbi iṣẹ́ náà jẹ́ ẹni gbàgbọ́ kẹ dẹ́rù bá àwọn èèyàn kúrò níbi iṣẹ́ náà bí ẹbọ kẹ dẹ́rù bá àwọn èèyàn kúrò níbi ohun tó lè mú ìyàwó náà bí idán bí ìmájẹ́ bí owó bọ̀lú àti gbogbo oríṣiríṣi ìyapa kẹgbà àwọn èèyàn ló ń gbẹ kí ní ọwà rẹ̀ kí ni jẹ́nà bí imani bí islam ìjọ ti tẹ́lẹ̀ fọ́lọ́ bí ihsan ìṣerere bí ìmàkírun ìyọ zakah ìsánú ìmá gbàwẹ̀ ìgbàwẹ̀ nẹ́fílà ìdámọ̀lẹ́bí pọ̀ gbogbo àwọn nǹkan dáadáa yá ti gbà àwọn ẹ̀lọ́gbẹ̀ wà àtútọ́ dáadìyàn tẹ̀wọ̀n tí máa ń fa lù jẹ́nà ni ọlọ́run ni ọjà àdínlùhùn bí lẹ́bí ìhìyà àtàrí ọlọ́run wa ni ẹni ọba ní bùkátà sí kábà dìbéètì ìfọ̀rọ̀jómi tó rọ ọ̀rọ̀ ọjọ́ náà tọ́ ìyẹn ni pé kọjá tèrè sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní yára pé kí sọ̀rọ̀ ẹ̀yin olódo yìí ẹ̀yin aláìmọ̀kẹ́ ẹ̀yin oníbi bí àjáfẹ́jáfú yìí ìyẹn ni àbá wá tí ọ̀rọ̀ tá a kẹ́kọ̀ọ́ náà lọ́fà gbogbo wọn àwọn ẹ̀dọ́ wí sí mi ó sì lè jù lọ yóò jẹ́ tèrè sìn yóò jẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà husnul khitab àtọ̀rọ̀ tó dùn àfà ẹ̀rọ kìíní yìí kí lẹ fẹ́ sọ pẹ̀láyà bóòsì máa sọ ní kéde kó bù àbọ́sọ̀ rẹ̀ kò sí nídìí bẹ̀rẹ̀ yíjẹ́ ìlú tẹ́ máa ń lọ ọ̀dọ̀ àwọn bàbá olówó tó kẹ ọ̀rọ̀ dìbéètì tàbí sí yóò jọ ọ̀rọ̀ tó dá wọ́n ní ẹ̀mẹ́ dàbí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánà tó ní wala tujadilu ahlal ọlọ́run ní ẹ má jà àwọn bàkàtà bí àníyàn tó dáa tó bá tiẹ̀ wá kẹ́ dìbéètì kẹ́ ní tó rọrọ̀ àbáwọn tí wọ́n bá sàbò sí láàrin wọn lókù ọlọ́run wá pa nẹ́bì láfẹ́ ọmọ kókó ọlọ́run sọ wípé pẹ̀lú ìkẹ́sọ́lọ́run ọba ti fún lè ìtàlá wọ̀lá òkun tafọ́gbọ̀n gẹ̀lẹ́ ìzọ̀lẹ̀kọ́lbí láńfọ́gbọ̀mìn haúlì ìkẹ́sọ́lọ́run ọba ti fún ìdára tó ti fún ọ̀rọ̀ fún wọn tó bá jẹ́ onínú líle onínú fùfù tó lè kẹ́kẹ́kẹ́ àwọn yóò túká wọ́n àti àfáàyẹ̀ tí wọ́n ti ọgbọ̀dọ̀ jọ nínú fún ọlọ́run ní kàníkù sọ́lá rọ ìhá rẹ̀ bó ṣe fa Mùsá látẹ̀bẹ́ àti Harun ẹjọ́rọ̀ ní ọrọ̀ nígbàtọ̀ fi ní ọ̀rọ̀ tó rọ̀ ní ẹmà sọ báyá yọ gbà wá sí àbí yọ bẹ̀rù ọlọ́run ẹ má jọrọ olé o yẹni tí tó bá jẹ mọ́ká dìde sí náà kọjọ́ náà tó dáa kọjọ́ rọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n má jẹjá tó bá ti fẹ́ ní pé inú kí a ṣe ti kó mbẹ́ tó bá ti fẹ́ ní ìbúnú kí a kó mbẹ́ tó bá ti fẹ́ ní ìjírẹ ní kúkúlú ẹ̀sẹ́ ìgbà àwọn afá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń jà lọ wọ́n ń jà ká ọlọ́run ìnà rabbaka huwa a'lamu biman dalla 'an sabilihi dádájú àṣẹ̀dá rẹ̀ òun ló nímọ̀ nípa ẹni tó sì nà kó lójú ọ̀nà rẹ̀ ìyẹn ni fọ́lọ́wọ́n bá ti máa ṣẹ̀kí olórí ibú nínú àwọn èèyàn àti olórí rẹ̀ ọlọ́ndẹ̀ ti kàkọ́ọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ó ti parí rẹ̀ torí bẹ́ẹ̀ wọ́n fi wọ́n lọ ọlọ́run ẹwà ṣètọ́lọ́run má sì jẹnu rẹ̀ ọ bàjẹ́ lórí ẹni tó bá sìnà nínú wọn nítorí pé wọ́n mọ̀nà ní ọwọ́ ọlọ́run lọ́wọ́ àkùtí lọ́wọ́ rẹ̀ tí wọ́n kẹsì kìlọ ní ìsinrò sẹ́ńbẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba bọ́lọ̀hún ti sọ nígbà tí ẹ̀gbọ́n bàbá nẹ́bí ọmọ̀nà àbótọ́lì ọlọ́run innaka la tahdi man ahbabta kẹ́ẹ̀sẹ̀ ẹni tó ọlọ́run ló lè fọ̀nẹ̀mọ̀ yẹn walakinna Allaha

ṣòkòtò yìí ń wọlé láti lọ yìí ẹ̀yìn kí wọ́n sọ fún kíkòkò tó wọlé ọ̀tá ọkàn ẹ tún gẹ́rù mọ̀ iná ẹni ọmọ àtẹ̀lẹ̀ wọn káàkiri tó nídìí káwọn kẹ́ jíṣẹ́ mi ọlọ́wọ́n bá sùhánà wọ̀tá aláwá ń pa wá láti alẹ́ amúrùbíl musa wá sì fi sọ́ọ̀tù ìpaniláṣẹ káṣe dọ́gba níbi ìgbẹ̀san tàbátẹ̀ fẹ́ gbẹ̀san ó ti pé bákan bàkan ní ọ̀jẹ̀ kò ní láti jùlọ الله سبحانه وإن عاقبتم فعاقبوا بمثل ما عاقبتم به ولئن صبرتم لهو خير للصابرين وإن عاقبتم فعاقبوا بمثل ما عاقبتم به ولئن صبرتم لهو خير للصابرين إلا بالله ولا تحزن عليهم ولا تقل في ضيق مما يمكرون الله سبحانه وتعالى ń pàṣẹ dọ́gba kásìsì déédéé tàbá fẹ́ gbẹ̀tọ́ wa lọ́wọ́ ẹnìkan àbá fẹ́ gbẹ̀san sùmọ́jàmá a fẹ́ gbẹ̀san lójú aláṣẹ ni o tẹ́nìkan bá gun ọ ní gò ọlọ́ọ̀fẹ́jọ rẹ̀ sun aláṣẹ ìjọba ìjọba náà wá sọ pé ọyá ìwọ náà gba ìkòkò kíkún bí ọkà ẹ̀yìn rẹ̀ ọlọ́fẹjọ́ rẹ̀ sùjọba ìjọba náà sọ pé ọyá ìwọ náà ka ẹ̀yìn rẹ̀ bí ó gé mú rẹ̀ ọlọ́fẹjọ́ rẹ̀ sùjọba ìjọba náà sọ pé ọyá ìwọ náà gba kíní kó fi gé imú rẹ̀ bí ó kì í kí bọ́ lójú gbogbo omi ojú bá jò dànù ìdúfọ́ ọlọ́ọ̀fẹ́jọ́ rẹ̀ sùjábà ó lè kẹ́lì kan fọ́n tẹ́ẹ̀tẹ́ lọ́fẹ́jọba bá ti wá gbọ́ ọwọ́ aṣọ fúnjọba ìjọba náà wà sọ́jọ́ ya ìwọ náà kì í sọ́bọ ojú tiẹ̀ náà gbogbo tó bá ní ṣe nípa ìgbẹ̀sán ẹ̀yà bí ìfún ẹlẹ́sẹ̀ níyà á ẹ̀sọ́dọ̀ aláṣẹ ìjọba àní mú ìdájọ́ lọ́dọ̀ ara wa tó bá ní wọn ló Nàìjíríà ó fún wọn ọpọlọ ìwọ́sà sùn tọ́lá bẹ́ẹ̀ wọn lọ́wọ́ torí sẹ́ni kẹ́ bá fọ́ lójútọ́ fọ́tì ẹ̀dì títí ẹ̀ bá padà lọ fọ́ ẹ̀mọ̀ báwọn Yorùbá máa ń sọ pé àkọ́dá ọ̀rọ̀ ọ̀dà bíi àdágbẹ́yìn tí wọ́n bá kí ọmú ọjà paríparí ìyà òun fọ́ lójú ìjọ ìwà ní kó kìkiri bàbá kìí bàbá yìí nǹkan ni bá tún jáde sí pàkọ rẹ̀ bó ṣe kú nìyà tọ́dírí ọjẹ́jọ́ lọ́dọ̀ ìjọba tó wáyé pé ìjọba ló ti á bu olù kódà kọ padà fọ̀ ò ní jíyà kan ọlọ́run ọba sọ̀hánì ọ̀tàláwà ń pàṣẹ dọ́gba ìṣedédé níbi ìgbẹ̀san lójú aláṣẹ pẹ̀tà bá fẹ́ gbẹ̀tọ̀ akáṣẹ dọ́gba ọlọ́run ní fàyí ní akọ́bọ̀tò ọlọ́run wàyí ní akọ́bọ̀tò tí ẹ bá fẹ́ irú tí wọ́n fi jẹ ń yà náà nìkan iná fi jẹ wọ́n yà ìyẹn ni pé tẹ́nìkẹ́ bá gba nǹkan kan lọ́dọ̀ yín irú ẹ̀ náà ni ẹ lọ́dọ̀ rẹ̀ àti ibrahim àti Hassan al-basri báwọn ti tún níyà ibùn jariri tọ́bárí náà sì sọ̀rọ̀ yí lẹ́sà ibùn zaid ó ní kánú kọ́dé àmọ̀rú umiru islam tí wọ́n jẹ́ záwò múnà táwọn jẹ́ lè tí wọ́n lẹ́nu ń bẹ̀ dáadáa wọ́n wá nílò òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ azìnà lọ́wọ́ dáná ọlọ́run bá yọ̀ǹda fún wa ní láǹtà sọ́rùn náà mìíràn áhùrá ìlìkìláà àbágbẹ̀sán lára lè máa ọmọ kébù tó ń bẹ̀rẹ̀ irú wọn fi jẹ yíyà nìkan iná ẹsẹ̀ ẹ̀fì jẹ wọn yà ní wọ́n bá ti fún iná ẹsẹ̀ torí bẹ́ẹ̀ wọ̀là yìí ń sọ bá rútùn mọ́bẹ̀ wá lè ní sùúrù ní ọbẹ̀ òyìn jésù ọgbà olókè ọ̀tún ṣùkọ́ tó ti dá ń sọ bá rútùn àjọ níwà lè jẹ́mẹ̀ sí sí tí wọ́n fi dára ní kọ́ntọ́rọ̀ wọ́n àjẹ́rà ọkú máa kọ́ntọ́rọ̀ kọ́ntọ́rọ̀ lòun ní bóde bóde na lè jẹ́mẹ̀ tí wọ́n náà ń na láàrin àlùjẹ́mẹ̀ àti ọmọ lọ náà tó sì lẹ́sọ̀ọ́ tí ọ ọmọ ọmọ àlùjẹ́nà tí wọ́n nínú àlùjẹ́nà tó sì níwọ̀ kẹtẹ́ ọgbà lọ́wọ́ ọmọ ní àfikún ọgbà nílẹ̀ rẹ̀ ó dàbọ̀ jẹ́ gàtí lọ́jẹ́ wọ́n mọ̀ pé bọ̀dá mi kò tú bá abápàdé ní tọ́ntọ̀rọ̀ ìgbà títọ́ gbá mi ìgbà torí wọn ò tú bá ọgbà mi létí lágbà báyìí náà ni ọlọ́ọ̀ni ó ní bú bàbá òun ní bàbá òun mọ́ sára lọ́dún tẹ̀sùn láàdáre ọba pè mí ọba ìgbà mi létí fẹ́rú ní bòdì ìlú wọ́n gbẹ̀sán rẹ̀ kò sì ní sí kankan inú sẹ́ẹ̀bí rẹ̀ inú sẹ́ẹ̀bí ibi tẹ́mi bá ní òun di rúbọ̀ dání àríkè sí òun ló fi gbẹ̀sán torí mo bá ní ìgbà tíjọ́ lè bá fìyàn lè ọ̀rẹ́ létí màá fi mí jà ní bùkátà sí ju olùṣe ṣe wà lójẹ́ náà pẹ̀lú iṣẹ́ àwọn akẹ́kẹ́ mi náà gbé tèmi ayé bí ilé yẹn máa fẹ́ kẹ́rẹ́kẹ́ ayé tó bá fi létí màá gbá tèmi di ah, lọ́hùn yẹn kọ́ mo tí yẹn kojú lọ́hùn yẹn kọjá kí yẹn máa retí fún wọn gbàgbà sí wọ́n dẹ̀ yẹn fẹ́ kí gbà sí yẹn tó bí mẹ́wàá rẹ̀ ní ọgbà ọba sì tó mẹ́wàá pẹ̀lú ní ọgbà àfi gbà lọ́hùn ẹ́ pàṣípàrọ̀ mo tí yẹn padà fi gbà lọ́hùn mi yóò pé láyé kí gbà sí yẹn tiẹ̀ tó bí mẹ́wàá tó tí wọ́n bá lọ́gà ìgbà tí kẹ́ so nípa bẹ́ẹ̀ ọ̀là ń sọ bá rùtù tẹ́ bá wà lè ṣe sùúrù lọ́wọ́ àkàrò lè sọ bèèrè ah sùúrù yẹn lórí fáwọn bàbá sí ọlọ́run màjá lè ṣe fà wọ́n máa ń ẹlòmí ò ní sùúrù tí àwọn ẹ̀ fọ́ ọ̀rọ̀ alẹ́ ìṣẹ́ sí tó fi ṣe fẹ́ gbọ́ létí tó bóò ní ó ṣe dùn ìfọ́ra ọlẹ́ẹ̀kẹ́lì yóò lù dé bí pé àtúntọ́ ọkọ̀ tẹ́bá lè ní ṣúra ah! lọ́wọ́ ẹ̀rù lè sọ fèrè ah! oore tó ti lóore wá máa ń jẹ́ tàwọn tó ní sùúrù sùúrù náà ìwọ̀n sọ pé èèyàn ṣe túra fífi nǹkan tó bá le ìtẹ̀lé tọ́lọ́wọ̀n ọ̀rọ̀rùn àá ṣe sùúrù lórí ẹ̀ tí káfíńrà ló jẹ́ náà àdánwò ọ̀rọ̀rùn lára wọn èyàn ṣe sùúrù náà ni bákan náà èwòlẹ̀ lẹ́ẹ̀kẹta òun náà lẹ́sẹ̀ gbogbo nǹkan yòròyòrò téèyàn máa rí téèyàn rí obìnrin tó tí kọ́lọ̀ rẹ̀ jáde gidi àfàkò yíṣẹ́ o èyàn ṣe sùúrù dé gbogbo nǹkan tó ṣòro tí ò ṣe dàmọ́ra òun náà máa ní kí èyàn ṣe sùúrù dé lórí ẹ̀ẹ́ ìlera ni ó lówó tó gun mọ́tò nígbà ẹ̀kú sùúrù tówó tẹ ní àtọkọ̀tẹ níye olùsí náà wọ́n máa ti mú ìṣúrù ẹ̀kùn ìṣúrù èdè tọ́pa yóò ẹni kọ́ balẹ̀ ọ̀rọ̀ ọ̀jẹ̀ sáwọn bí máa sọ́bàrò jẹ́ mẹ́ta wà hàrí rà ọlọ́run tẹ́wọ́ lẹ́sẹ̀ sùúrù tán ti nǹkan ẹni ọ̀dẹ́rùn náà lọ fi sọ́bù fi mọ́dà hapsonet dídí ẹ̀mí lórí nǹkan tí ó dùn àwọn èèyàn ti ìyàwó wọn lówó kíyàn wá kájú kó lẹ ààrọrùn àwọn èèyàn ti ìjàmbá wọn rí owó kíyàn kájú kó lẹ kò rọrùn gbogbo tó wọ́n bá ní kíyàn sùúrù náà lọ́kẹ̀rẹ̀ yìí dáǹsẹ̀ yìí látàárọ̀ ẹlòmí ìyẹnu ní ah àwọn ọ̀lẹ̀ rántí àwọn lọ́wọ́ á ti jẹun ẹ̀ka látìgbà kò rọrùn ẹ̀rì kò lè lára ikùn sí ta ní fò lẹ́lẹ̀ lórí màrí nì alámọ mi kẹ́tẹ́ ọmọ tó ń pè lára yọ́ máa sọ fún màmá rẹ̀ pé màá mi ebi ti ń pa mí ọmọ ń gbà rẹ̀ lọ́wọ́ ni ìyẹn máa rí gbólóhùn yẹn wọ́n máa ń sọ pé ń bu àwọn ni wọ́n máa sọ pé bí ń pọ̀ ọmọ ó ti ní táàmù tí wọ́n máa ń lò mú torí bẹ́ẹ̀ tẹ bá wá ṣe sùúrù kàtẹ̀ lẹ́nìkan jẹyìn yà ní tẹ bá ṣe sùúrù lọ́wọ́ kẹrùn lè sọ orí màá ní orí tó ti ní orí wá ní jẹ́ táwọn oníṣòro níparí ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ànàlùwá sí lérò ọmọ ọkọ̀bùrúká ìlàdìláhì wala tahzan alayhim wala taku fi daykin mimma yamkurun واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكو في ضيق مما يمكرون واصبر وما يضرك إلا بالله الله نرى الذي سيسوره ṣùgbọ́n ọmọ sọ̀gbùrúkà ilá bí láàáyì ọ̀ lè rí sùúrù sí àfihàn fẹ́ ọlọ́run ọlọ́run ní ọ̀rọ̀ aláwọ̀ tó ṣe sùúrù torí kò yí sí sùúrù ọ̀rọ̀ ọ̀run ọlọ́run ní máa ń bún yẹn ṣe sùúrù ó lè rí sùúrù rẹ̀ yẹn ṣe ìlà àbìlà àfi pẹ̀lú mọ́ fẹ́ ọlọ́run ọlọ́run bá fẹ́ kò rí ṣe ní ọlọ́run ní ọ̀tí subhanahu wa ta'ala kan dára dáálì òun ló kádàrá kí wọ́n Torí bẹ́ẹ̀ bá tún wà nínú ìbànújẹ́, ìfúnpínpín ẹ̀mí ìbànújẹ́ ọkàn nípa ètè tí wọ́n ń dá, wọ́n ń gbìyànjú bí wọ́n ṣe bọ́ sọ̀tá, wọ́n ń gbìyànjú bá burú sí dọ́dọ̀ rẹ̀ anẹ́bì, fa مع الذين اتقوا والذين هم محسنون الله مع الذين اتقوا والذين هم محسنون إن الله مع الذين اتقوا والذين هم محسنون قلنا الله مع الذين اتقوا هو فلا ما àti ìwà àwọn tí wọ́n ń ṣe dáadáa àtàkùwà òun ni fẹ́ẹ̀lì mọ̀rọ́ọ̀tì ìmá ṣe gbogbo ohun tọ́lọ̀ ń pa láṣẹ sí kéèyàn máa fi ṣe ọlọ́run wọ́tẹ́lùkù mọ̀rọ́ọ̀tì kéèyàn pàásì ohun gbogbo àwọn ẹni tí wọ́n bá nínú ìbẹ̀rẹ̀ ọlọ́run ọ̀ka bẹ́ẹ̀ ọlọ́run wà pẹ̀lú wọn yóò kún wọn lọ́wọ́ yóò ṣàtìlẹ́yìn fún wọn yóò rìn wọ́n sí yóò fọ̀nà mọ̀ wọ́n eléyìí ni mọ̀ọ́yẹ́ tó kàn sọ ìwà pẹ̀lú ọjẹ́ sáà tó ṣe bẹ́ẹ̀ àwọn ẹni rẹ̀ tí wọ́n nínú ìyẹn ọlọ́run wà pẹ̀lú àwọn oníṣòro náà nínú àwọn ayá mi ọlọ́run ọba subhanahu wa ta'ala ọjọ́ rọrọ rẹ̀ fún fẹ́ ìdí yóò hìrọ fún kaílà màláíkà nígbàtí àtẹ̀dá rẹ̀ sí ń rẹni sí àwọn màláíkà ọlọ́run ọba dẹ́dà sọ pé a nì máa kù mọ́ ń bẹ pẹ̀lú yìí fọ̀sẹ́gbìtò lẹ́dínà àmọ́nù àwọn onígbàgbọ́dọ̀dọ̀ fún wọn nídò ẹ̀rí àtọrọ ìkọ́kọ́ fún Musa aléìsàlám àti Harun aléìmọ̀sọ̀látọ̀sàlám ọlọ́run ní látàkáfá àyí méjèèjì ẹmá bẹ̀rù èmi ọlọ́run bẹ pẹ̀lẹ́ ìméjèèjì àsìmọ́ rí ohun tí ń eléyìí jẹ́ mọ̀ àyíyàtò kọ́ọ̀sọ̀ èyí tí máa ń bẹ pẹ̀lú àwọn ànẹ́bí rẹ bí irú èyí tá a àtàwọn sàábé wọn lọ sójú ogun ni àtàwọn fi ń páyọ ọlọ́run àwọn tó fi sùúrù àwọn tó jẹ́ nire mọ̀ àyíyàtò àánà náà ń bẹ ìwà pẹ̀lú tó jẹ́ ti gbogbogbò ìyẹn máa ń bí orí ohun tí ń ṣẹlẹ̀ kọmọ ohun tí ń ṣẹlẹ̀ òun náà nínú yìí tọ́lá ọba sọ̀hánà sọ ìfà wá máa tún máa ìnà máa tún ọlọ́run bẹ pẹ̀lú yín bí yóò tẹ̀lé wa torí bí ọlọ́run ọba aláàrí sẹ́ni sọ báyìí táwọn gbogbo àyà àti ìdàkà kìí dà gbogbo àyè àti ọkàn ẹ̀bú mi ìsọkúsọ gbáà ni wọ́n ní gbọ́lọ́ lọ́wọ́ wà kí mùsùlùmí máa sọ bọ́lọ́ ń bẹ ń sánà mùsùlùmí ní ọ̀nà àmọ́ ohun tí ń ṣe fa kò sì gbẹ́sì yé pẹ́ ọlọ́run ọba ń sọ́tù tàbáraka ọba dẹ́dàdá ní túnmọ́ ń fi sánà ìhàn ya kàfí sẹ́ni sí ń sẹ́mẹ̀ jàmáà tàlọ́wà ń sẹ́mẹ̀ ẹfọ́ kẹbàlẹ̀ sẹ́ni tí ń bẹ́ sẹ́ni àyà tí fàbí kò mọ̀lẹ̀ àrúdọ̀ kẹdó lórí ilẹ̀ kílé ó sì máa rí kẹ máa tẹ̀rì síbẹ̀ àyídá híyá tamú nígbàtílẹ̀ bá mi àmì ń tún máa ọlọ́run ni àyúrísílá alẹ́ ìkún kọ́sẹ̀ndì òkúta wẹ́wẹ̀wẹ́ sí ọmọ alẹ́mọ́yìn òkúta eléruku oníyẹ̀pẹ̀ kọ́ máa lẹ́ mọ́ yín fọ́sà tá a lẹ́mú nìkan ìfànàdé ẹ mọ̀ bí kìlọ̀ mi ṣeré bábá ti pàdé ọba dà sọ fún akùtọ̀ àwọn arahman aláàṣù tẹwà ọlọ́wọ́ bá àjọ kí ayé ó gún wa ọdọ́gba

ayàtọ̀ wa yanjú ẹ̀ sí tá a bá tiẹ̀ wá rí pé ọlọ́run pẹ̀lú gbogbo bí ta bá wá kí nìtumọ̀ rẹ̀ òun láyàtà fẹ́ káì ọlọ́run ni anáńlọ́hà ìyàlámọ́ fi samáwájú ọmọ fi láàrùn ó rí ní ẹ̀rí àwọn mẹ́ta ò ní máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ àfi kọ́lọ́run sì kẹrin wọn àwọn márùn-ún ní máa sọ̀rọ̀ àfi kọ́lọ́run sì kẹfà wọn bẹ́ẹ̀ sì ni wọ́n kéré ni àbí wọ́n pọ̀ ni wọn ò ní kójọ síbi kan àfi kọ́lọ́run bá wà pẹ̀lú wọn inm ọ́káàlù níbi yóò fún ọlẹ́wà ṣùgbọ́n àwọn àfáà ní ẹjẹ́ òbẹ̀rẹ̀ ayà ẹ̀káwò parí rẹ̀

torí bí ọlọ́wọ́ bá bí kulli shay'in alim alámọ̀tẹ́ni lórí ohun gbogbo alim alim àti pẹ̀lú mọ̀ ni kìí ṣe pẹ̀lú pàápàá torí bẹ́ẹ̀ má wí ikú wí mọ́ ọ lásọ̀sọ̀ kú sọ mọ́ ọ. òun náà tún ọlọ́wọ́ bá subhanahu wa ma takunu Òníwà ní òsìsí ìkan òsì ní kan kẹ́kẹ́ náà lọ́kọ̀ ààrùn. Wọ́lá tààmàlú na mìnà rẹ̀. Ẹ òṣùhúdá ẹ̀ sì ní sí sẹ́kàn. Àfikọjá ti pé ńlá kún náà alékùn ṣùhúdá àfikáwọ̀ ọlọ́run ọba gan Ọlọ́run wá torí bẹ́ iná lọ àwọn alẹ́bí iná sàkọ̀ ọ̀rọ̀. Lẹ́gbẹ́jú àlá, ó wà pẹ̀lú àwọn ẹni tí wọ́n fáyà tí wọ́n pa àrámù tí gbogbo tí ń jẹ́ àrámù wọ́n fi ilẹ̀. Àtàwọn ẹni tó ṣe yí wọ́n ti ń ṣe gbogbo tẹ̀lé tọ́lọ́run ọba, Ọlọ́run wà pẹ̀lú wọn ọlọ́wọ́n sọ eléyìí lè parí sóràtò nahal a tún máa tẹ̀síwájú nínú sóra mi sóràtò ìsìlá ìgbà tó bá dọ̀la a tún báyìí ṣùgbọ́n béèrè wa yóò wá ká sọ di ọ̀la lọ́lásìkò ti lọ pápátá ká wá ọjọ́ ti lọ.